ọjàlè ọjàlè àlọ. náà sẹ́rí àyà yìí ẹ̀kọ́ ń bẹ ẹ̀jẹ̀ sáyà lọ àjọ sọ. ó dẹ̀ bùkátà sí wípé káńtọ̀ yìí lọ́dún tó lálàá. ọlọ́ni yára. tó máa ń sọ ní ìgbà ìpáyà ọ̀nà ẹ̀tún gba ẹ̀ lọ́sẹ̀ ọ̀tún náà gba ìgbà tẹ́lẹ̀ tó kù wọn ní ayé nìyà nínú ọ̀gá tí wọ́n sọ ní ọ. Ìjọ ìjà tó ayé nínú mọ̀ yá ayé wà lẹ́lẹ́ nà á mà gbogbo ẹ̀yẹ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìtàkùn ọ̀rọ̀ ẹ̀páyà ìgbẹ́sọ̀rọ̀ kọ̀ọ̀kan. Kí ni sàpáàtì àdé ìdàgbà ti sọ torí àti bá àwọn ثم لكي لا أيها الذين آمنوا تعملوا طبعا البيت كيلو دين تقوم بمعنى أيها الذين آمنوا تقوم بكتن بعد تبعوا ọ̀pọ̀lọpọ̀ tí a tà sí wọ́n á jẹ́ orí wa wípé ya ayé àlàfíà àmàlú min ahli kitabi tíra ọlọ́run ọba padà tẹ́ ẹ sì mọ̀ pé ń bẹ nínú tíra ayé gbogbo Muhammad sọ̀rọ̀ àdìsọ̀rọ̀ sọdẹ ẹ ẹ pààyàn ọlọ́run ẹ má fi ń tọ́lọ̀ fi mọ̀ ẹ pa má wà á mi nínú ìbímọ sóòrè ẹ wá padà sálàyé sókè àwọn sókè àwọn ayé ẹ̀yin olùgbàgbọ́ òdodo nínú àwọn àmìlìkìtààmì nínú àwọn takùntìrà síwájú nínú àwọn ẹ̀hónì nínú àwọn ẹ̀sọ́ ẹ̀yin náà mọ̀ wípé bẹ́ẹ̀ ní tíra yín nígbà tó ń mo fẹ́ ya kì í ṣe ìran orílẹ̀ ìjọlọ́gbọ̀n lórí ìfẹ́ tẹ̀ náà bá ìtẹ̀ nínú tó ń gbẹ̀yìn àwọn àránṣẹ́ àti gbé igi ọmọ Ísírẹ́lì fún láwọn àwọn òye ẹ̀wọ̀n Ísírẹ́lì ṣe máa dúró níbi tí ìṣẹ̀wà sí wọn dá agbára àwọn ilé ìsìn ọ̀sẹ́ nìkan kan lọ́wọ́ Yesu ayára yàrá ọlọ́run àwọn ẹ̀ka àlàyé ẹ̀tọ́ wà àti wọ́n ń dá lọ́wọ́ wa wọ́n tún èèyàn bíi tírí bílíọ̀n ńlọrọ̀ bọ́ọ̀lù kọ́rọ́ wọ́n tún èèyàn bíi bọ́ọ̀lù aláìsí bílíọ̀n lórí pé kọ́ńtì ìtọ́jà lágbára jù láyé ń wọ́n ẹja fìyẹn lórí ọ̀pọ̀ àwọn àlọ́ títí yóò mọ̀ ṣáà láàyè ẹ̀yà àdùnkè táà ẹ̀kọ́ àwọn wà á rí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ yóò ti kún kíláìnì mẹ́rọ àmàtì yóò ti kún kíláìnì mẹ́rọ àmàtì. ọlọ́run tó ní ìlọ́kùn ládàá yóò fún yín ládàá yín máa ń yìn àti sẹ́tẹ̀ ẹ̀dí sí ìgbà tí ẹ̀ ti gbà wá mọ̀. bẹ́ẹ̀ náà ni ó fún yín ní ládàá lẹ́yìn tẹ́ sí ìgbà tí ẹ̀ àwọn àyè tálíbà Muhammad sọ ìyẹn tó bá ti lè gbọ́ ọlọ́run gbọ́ nínú àwọn alẹ́kìtà lè yé lọ́kùn méjì lẹ́sìn ẹ̀sán tálíbà lọ́rùn àkọ́kọ́ tẹ̀ àti ẹ̀sán tí eléyìí tó bá ṣe ń làwọn ìlànà ìtumọ̀ kan. sáà lọ́ mi hadith ìtumọ̀ lè sọ sí ìgbésẹ̀ láwọn àwọn àti àwọn mìíràn nínú àwọn onítọ̀sí ṣẹlẹ̀ tí wọ́n kọ́ sọ̀rọ̀ níbi ẹ̀yìn máa ń kọ́ báyìí wá àpapọ̀ àwọn tàbí lójú ọ bọ̀nyẹ ni máa mọ̀ tọ́ bá rí gbà kó lálàáfíà nínú tí wà yà sáájọ́ mi. àwọn mìíràn nínú àwọn ìjọ sí ó lè ẹ̀yọ bí ẹni bí ẹni bí ẹni bí ẹni pé ìrìn àwọn ọ̀sọ̀rọ̀ àwọn kan fi sí kọ́lá tàbí ìrìn nínú ìsọ̀rọ̀ ìgbẹ̀rẹ̀ ìrìn náà máa mọ́tò ìlú kẹfì tó bá yẹ ká àwọn ìlú kẹfì tó sọ yí pé tẹ̀sí lọ lákòókò yẹn ìyá àkókò bá rí wọn ẹ̀ tó yẹ sọ̀rọ̀ lọ́wọ́ òye yín ọbẹ̀ ìṣẹ̀lẹ̀ kí ni kejì ìkejì yẹn náà gbogbo àwọn kóra sáwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ọmọ nílẹ̀ táwọn òfìgbàkàgbà náà bì mí ìgbò rẹ̀ sáǹtẹ̀ kí ló ti yàn dá lé lórí wọ́n ní àwọn ń tà ìlọ́pọ̀ náà ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ wà lẹ́yìn Muhammad sọ̀rọ̀ ní ìgbà tí ó tẹ̀ wọ́n á ní ìmọ̀ṣẹ́ nàìjíríà yẹn òun ló bí kí sọ ayà ìkàlẹ̀ kan. nígbẹ̀yà bó o ṣe lórí láti wòrà ọ bẹ́ẹ̀ náà yóò ṣe nígbà tó bá ṣe nígbà bá ní. a sì bùkátà sí kí òde àti inú wa bára táwọn àjùmọ̀. mọ̀nàbìkì alàdé lóyún rẹ̀ ìsìláàmù wáyé òde òde ló fi sin bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ kan lọ. torí ẹjọ́ báyọ̀ ọlọ́run ọba ẹni tó mọ̀ pé ọlọ́run máa ń lò. tọ́mọ̀ yìí pẹ́ ọba máa pa àyàlá lọ́ọ̀rì ní ìṣẹ̀lẹ̀ nínú kí àwọn ti wà láàrin ìsàmà. ó sì bẹ̀ bóyá nílẹ̀ bóyá ní alama ìṣe alama bẹ́ẹ̀ náà ni ìpáyà ó bá kó sí ìlú sọ̀rọ̀ ní ìpàkọ́lù yóò bí wọn ha sábà mo ha sábà ní wọn ní ìdí kó mọ̀ sí ṣúra ẹ̀wọ̀n náà ó ní ìlànà ìlànà ìtàwọ̀ àwọn tí wọ́n pààyàn náà ìdá sàmùkọ́ ìgbìmí ẹ̀ṣẹ̀kọ́

pẹ̀lú wíkì gbogbo tí ń sọ fún yín nínú ẹ̀sán dé gbà yín pàtó bẹ̀rẹ̀ sí. ẹjọ́ tó ti gbogbo tẹ̀ ẹ̀ bá ń ṣe nínú ẹ̀sìn ọba ìlànà tó mú wa mú. sáńtẹ̀ ìjọba tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ yóò ti gbòòrò ìlà ilẹ̀ ìgbẹ́rún àmàlí. ìlọ́po méjì nínú kẹ nínú àárẹ̀ lóṣù tó bá ti ṣe bẹ́ẹ̀ fún yín ẹni tí àwọn alèbí táàbì ń ṣe akọ́ sí ní ẹ̀dọ́gba. ṣé tí mo sàn ẹ̀ṣọ́ ìyá mi sọ. yóò ti kàn kí láyé mẹ́wàá àmàdé yóò fún yín ní ìlọ́po méjì nínú àánú ẹ̀ àti kẹ́ẹ̀. kí ni àwọn alèbí táàbì ń kárọ̀ àyàsẹ́ lẹ́ẹ̀mí. ọlọ́wọ́ ni wọ́n yẹ́ alákùn mọ́ra tàbùsùn lábìyí wọ́yà wọ́n náà ní kí ló dé ziyada pound ẹ gbádùn mi àwọn sọ wípé àwọn. láwọn àjọ mẹ́ta ẹlẹ́sìn mẹ́ta tó ní àyè àwọn àjò lónìí bí ẹ̀sìn máa ń jẹ́ ẹ̀sìn tó tàtọ̀dọ̀ ọlọ́pọ̀ bá wà mẹ́ta yìí náà lórí ìkúra yìí. ẹ wá máa gbọ́ ọ alẹ́ mi ní kí àwọn afárá gẹ́gẹ́ bí àwọn ìlú ọkùnrin nǹkan ìsájá ọkọ̀ máa ń yá àwọn àdúrà aláwọ̀ àmàlà ọgbà àwọn èèyàn tán pẹ̀lú ọmọ òṣìṣẹ́ ọgbà ọwọ́ àti ọmọ òṣìṣẹ́ yàwó wọn ìlànà lẹ́yìn aláàájúrin màálù ó lẹ́bàá mi ṣẹ́ lónìí súlẹ̀ ni látàrí súlẹ̀ iṣẹ́ tẹ́ wàá ṣe iye báyìí ni mo ṣe ẹ̀rọ àpẹjà tẹ̀ iye báyìí ni mo ṣe ìgbà tó sọ bẹ́ẹ̀ fàámi ló làwọn ìlànà ṣe nàárì lọ́ba làwọn ti àdé àwọn ti gbọ́ kó bẹ̀rẹ̀ ṣẹ́ wọ́n bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ pàá títí tó fi di làjì ọ̀sán ìgbà tó di làjì ọ̀sán bàbá lù ní a bá ń sọ fẹ́ tó gbà wọn ṣiṣẹ́ yìí pé láàárọ̀tàlá náà ìlà àmẹ́ríkà ẹ̀sán owó olóògùn àmì àlejò rẹ̀ àlàdé sọ̀rọ̀tàlá náà bí wọ́n jẹ́ mú kalẹ̀ pé tábà ti ṣe iye báyìí lọ́sùn àfẹ́ mú. wàmá àbíyá báwọn ìlú ìgbésẹ̀ tá a ṣe kò ní ọmọ ìgbésẹ̀ tó wá ṣe fọ́sẹ̀ ní bí wọ́n ṣe lẹ́nu mọ́wọ́ rẹ̀ lórí ẹ̀ àwọn gbà kó ti bàjẹ́ kó ti lọ. wàhálà làwọn ẹni ọgbà wọn ṣiṣẹ́ wá ń sọ fún wa ní pé ládàbà àyùkú. ẹ má ṣe báwọn ájìmẹ̀lú bàbí yàtà àmàlì ìpàdìṣẹ̀lú tẹ wá pàdìṣẹ̀lú wà ọ̀rún ajọ́rọ̀ fún kí àmì láàrín ẹ̀ sì gbowó sẹ́yìn tí ó pè pàdìṣẹ̀ ti gbowó ní ọwọ́ jù ó dàbí ẹni pẹ́ ní pẹ́sàkóso fẹ́ ni wọn ni ara àwọn ọ̀fẹ́ wọ́n tẹ́rọ ó sì pàṣẹ tì sẹ́ni tí wọ́n jẹ́ ń bá ti bàjẹ́ ìjọ tàbí tábà lè náà sí ìwò ní abá lọ ṣe báwọn àtúntà yẹn wọ́n pọ̀ díẹ̀ tẹ́láwọn òṣìṣẹ́ mọ́ wọ́n ṣe àjárọ̀ ajé lọ́yìn bá aláwọ̀ máa lọ́wọ́ tó sọ àwọn méjì lẹ́yìn kíkà wá òṣìṣẹ́ ìgbà tó gbà wọ́n pàpọ̀ جل يومكم هذا وتر بعد بعدين وصلتم ما بعدين بعد يوصلوا أتفهم ما وصلوا عليه لا يا سيدي يعني إيه بعد iṣẹ́ tẹ́ ẹ bá ṣe wà láàrùn ẹ̀lẹ́dí ṣẹ̀rọ làwọn mìírànlẹ̀ ajírí owó tí mo ti ní fáwọn àti mọ́ ọkọ̀ gbà fi tí wọ́n bá ṣe ẹ̀dí tí wọ́n láwọn ọ̀gbà gbogbo wọn ní fún pé ìdáwó yẹn sí méjì sáàtẹ̀ òkè. fàámi ló làwọn náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ ṣàdá ìdákáànà hìnà ṣàdá ìdákáànà hìnà sọ̀rọ̀ àti ìlàásùrì كان كان طويل حتى إذا كان حين صلاة títí tí àsìkò làásàrì wá kan ìgbà tó di àsìkò ọ̀run làásàrì tẹ gbọ́dọ̀ lẹ́ti dé ọ̀la làwọn méjèèjì bá ní wí látàmà àmì náà bá pè mú títà àsìkò àsìkò. ولك العدل الذي جعلت لنا فيه هو شكله ما شرع به فقال àkúnyìnlá máa pé yàtà àwọn ìparí iṣẹ́ ìlú ìparí iṣẹ́ ìlú máa bàbá yàrá ìrìnà àárín iṣẹ́ ìlú rẹ̀ sí inú ọ̀sán ti bẹ́ẹ̀ lọ tán ilẹ̀ náà ti bẹ́ẹ̀ ṣú orí ìlú aṣọ àrẹ ló ti dé fàábàyà àwọn ènìyàn àwọn àwọn lọ àwọn lọ ṣe pé wọ́n á sáà kọ̀ọ̀kan torí má jẹ́ ìránṣẹ́ ti wó wàìsáájá ọmọ mẹ́rin ayé àmà ìlú làwọn afẹ́ yàtà ìyàwó yìí tó bá lọ́dọ̀ àwọn mí ó ní ẹnu ọ̀nà ọba ibi tó ọjọ́ òní kù sí ẹ̀fì bá ń ṣiṣẹ́ ìwákàtí ní àbí wọlé díẹ̀ ẹwà wá ṣe fàámi ló bàbá ìyàtà yìí ní wọ́n bá ṣiṣẹ́ fún ọjọ́ tó fún yẹn ẹ̀nà máa tó gùn kàtà wọ́n bá ti ṣàmùsì tí ò ń lò wọ́n ṣàkíwáyé ajẹ́wà ìfàlẹ́ wáyé ìdáyé ìmá gbà wọ́n wà àtẹ̀sán àtẹ̀sán àwọn ẹni àti tàwọn ẹni àkọ́kọ́ àwọn ọmọ àgbà méjì arábìnrin bàbá sí máa pé fàdáríkà mọ́fàlù kan wà mọ́fàlù máa rọ́bì lórí hádà lórí ẹ̀wọ̀n ó ní àpèjúwe àwọn mùsùlùmí kẹsàn àti àpèjúwe ìmọ̀lẹ̀ tọ́lọ̀ fún torí ìmọ̀lẹ̀ lọ́gà ìmọ̀ ní pé kí wọ́n ṣe iṣẹ́ kékeré lọ́sibẹ̀sẹ̀ kọ́ hadithi àwọn onítẹ̀wọ̀sí òkèjì sọ́pọ̀tù àwa lọ́lọ́mọ bá ń bá àwọn mùsùlùmí tàbí àpàtàkì olùkọ́ àjọ mi sọ̀rọ̀ àjọ bí àbí òwúrọ̀ ẹ̀ dábì náà ọjọ́ bẹ́ẹ̀ àwa lè wá sọ wípé tàkọ́kọ́ yẹn ló jìnnà púpọ̀ torí pé ẹni tó náà bá ti padà tẹ̀ láàrin níbi olóòtú fọ́ọ̀tù ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ lórí ó láti dára wa ọmọ náà padà wá gbà lékún yóò padà ta kò filẹ̀ lórí òtún balẹ̀ kò filẹ̀ sáàjọ́ mi yóò ti fún kèmí láyé ìwé wọn láti wọ́n ẹ̀san ńlá ní ìgbà tí payọ ọlọ́run bá ti wà lára ní ìgbà tí ń tẹ́ ń bá ń ṣe ń ṣe tó bá ti bá lànà mùsọ̀fà mùsọ̀rọ̀ inú mi jẹ́ jẹ́ pé wọ́n ti òfé yìí bọ́ bá ti mà ní wọ́n bá ó ṣe é jẹ́ kókó náà ní tẹ́yìn ọba ṣe kọ́ bá lànà ní kókó. àwọn ẹ̀rẹ́ ayé ń lọ ní ọ̀sọ̀ ẹ̀ ọlọ́run kò sí ìgbàdé wa ló ti di inú ìdìbò ó máa jẹ àìsàn ó lọ sí ìlú máa dùn ó sì lọ bẹ́ẹ̀. ẹ dábàá ẹnìkan ajẹ́jọ́ sọ́ọ́ tó lẹ́yìn náà. era comunidade muito boa de Israel, na nossa área máxima. Detalhe o olhar de Israel, um dia penso. Sai nada de ver ele vai fazer isso. Ganha o outro, bigel, nenhum aliás, acho que eu wàjú bí níjẹ mú ẹ̀dá tó ń jẹun bí ìwádìí ti bá dọ̀rọ̀ ọ̀rọ̀ kó lè sùn lọ sùn ní táyà lè sọ̀rọ̀ àwọn olùsọ̀rọ̀ ṣe àṣedà wọ̀nyẹ́jà ọlọ́run ní ìmálẹ̀ tàmùsùn àmì ìmálẹ̀ tẹ́yìn ọmọ fi ìmálẹ̀ ìmánà tẹ́ máa fi ẹ̀yìn ṣe rí ìmálẹ̀ nǹkan méjì ní mọ́láyà kí ni nǹkan méjì ní mọ́láyà ẹni ojú ẹ̀ bá sólè ní ìmọ̀lẹ̀ sẹ́wọ̀n kí ìmọ̀lẹ̀ ti ń bẹ lójú wa káàkiri yẹn gbọ́ngbọ́n ẹni tí ó bá ti tẹ̀lé lànà nípa Muhammad tí ó bá kọ akọ. wà má a ń tà bí a ti lẹ́wọ̀n ìyá ọ̀la láti ní. تسمع إلا من يؤمن بآياتنا فهم أو لا نؤمن لا يبعثون يؤمن لازم وهو مسلم وهو مسلم أجعل ọlọ́run wà máa ń tàkìrẹ muhammadu bí ha nílẹ̀ ọmọ yìí ẹni ọkọ̀ tí ẹni ọmọ fífọ́ àmà ṣùgbọ́n máa lọ ọmú yìí náà fún un ṣùgbọ́n fífọ́ ọkàn náà ò papọ̀ ní ọ̀hún. ama ìbá sí ọ̀sìn ama ìbá sọ ọ̀sọ̀ bẹ́ẹ̀. ama ìbá sí ìbá sí ama ìbá sọ. ẹyin ìbá sí ìrọ̀ rẹ̀ tó bá tó bí ẹ̀ tó fọ́ ọmọ yìí kọ́dà kọ́ ya ojú lè bá ẹ̀kọ́ fi wàmà àlàntà lè ha lè lè ọ̀hún àwọn àlà ẹ̀dí ọ̀bá ti tẹ̀lé lànà ọlọ́pẹ̀ ọ̀hún. ìrọ̀bà àjọ mi àkọ́kọ́ àǹfààní inú tọ́lọ̀ ń fọ wa ní kò ní já fọ́ kò ní já fọ́ sáà ń tẹ̀lé báyìí kò ní jẹ́ kí ni ọ̀pọ̀ kò ní jẹ́ àárọ̀ kò ní jẹ́ láti ṣe ìwà àbàbà náà wọ́n sọ̀rọ̀ tí wọ́n lè lóòrò sọ́kà máa fọ́ àá ṣé ìyàn ọ̀dọ́ tí ọba máa sọ pé afọ́ afọ́nufọ́ra ṣe é lọ́lẹ́ àbẹ̀wò sáà lọ afọ́nufọ́ra ní àbá àjọlú ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní ìmọ́lẹ̀ wọ́n ní kí máa ń là yín fún mi aláìláì mọ́. ẹ làwọn òní ìgbà àná àkọ́lá ẹ̀mí náà. اعلموا إذا أن أفضل الملل المعيز الشك عنك والدم المعيز أنت شك ìmọ̀lẹ́sì ló máa ń kàṣà káwá. táwọn àtúrọ̀ ẹ̀mọ́ ló fi lọ ṣáàkà káwá jà lọ. ìmọ̀lẹ́sì ló ṣáàkà káwá jà lọ. wáyà ṣe àkọọ́lẹ̀ ìrìnlẹ̀ olóògbé. wáyà ṣe ìtòlẹ̀ àkọọ́lẹ̀ ìrìnlẹ̀. الحق ويكشف الحق بذي القلوب ويكشف الحق بذي القلوب ويرسل العبد إلى المطلوب ويرسل العبد iṣẹ́ mẹ́rin ọlá mẹ́rin àwọn ọ̀sọ̀ alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ inú ìrùsí ìlú ṣáàkà àǹkà wẹ́gbà sẹ́ni tó kò ju àwọn. Ah, ọ̀rọ̀ tètè jẹ́ tètè kí ni ìtẹ̀ká bẹ́ẹ̀ ti tọ́ lẹ́nu mi dáadáa. Oye ìgbé ìwọlọ ọbẹ̀ máa kú. Bájẹ́ tó láwọn ààrẹ ní bẹ́ẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ mi ní. Dọ́ọ̀dọ̀ ìtúbí láwọn ẹ̀ bá kú ní tọ́ bá ti yé nímà tó yanjú. ìmọ́lẹ̀ ni wọ́n fi máa rìn ọ̀kẹ́ ìmọ́lẹ̀ ọ̀hún lọ́wọ́ fi máa rìn wọ́n ní sọ wà dáhùn gbogbo àwọn àjọtí àwọn ẹyẹ tí a dùn máa ń wó yíyàn lára ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́ olùkọ́ àjọ mi yẹn ọdún mélòó yọ làwọn níbi ìrújú báwọn yẹn bá pọ̀ nínú ní ọ̀nà tí wọ́n tọ̀ tó bínú kó sí ní ọlọ́wọ́ làkàlẹ̀ yọ làwọn ní àyàkájú àdùnkú ọ̀pọ̀ ọ̀rọ̀ wá jọ ọ̀rọ̀ làwọn wáyà ti tó ẹ àwọn ilé ìwúlò mi. ẹ máa gbọ́ ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ìlẹ̀ ẹ̀bùn ọmọ ọlọ́fọ́ ọkàn bí kọ̀ọ̀kan wá lọ ìmọ̀ ẹ̀sìn yẹn sì kù ní àpọ̀ yóò ṣe ayé òdodo nílùú bẹ́ẹ̀ tó bá ṣe lọ́kọ̀ wáyé ọ̀sẹ̀ yìí lọ ẹ̀jẹ̀ àmì ẹ̀dá ìgbà ìlú máa ń wáyé ọ̀sẹ̀ yìí lọ àmì ẹ̀dá ìgbà ìlú máa ń yóò gbé débi nǹkan tí ń wá lọ́dọ̀ ọlọ́run sọ àná ọlọ́run ọba tó láàrin ká ló fi ní wíwọ ẹgbẹ́ ìlàkóso wà. Tẹ́ẹ̀mì máa dódódó mà, tẹ́ẹ̀mì ní kọ́rọ́ kan, tẹ́ẹ̀mì ní kó sínú òdúdú tí a dùn fi ní pàtí ń jẹ́ ọ̀yà ọ̀fẹ́ ibi ẹ̀ bá ti wá tún ṣe ìpìlẹ̀ tó sàkúrẹ́ ìdílé òkú ẹ̀ náà ẹ̀ nímọ̀ àdámà bíbùkù àdámì nínú wa lọ́ wà lọ́wọ́ ọmọ náà ọba alákọ̀ọ́ àkúrẹ́ aláàánú mo fi títóbi rẹ̀ àti ìdí ọ̀kan ṣoṣo rẹ̀ bẹ́ẹ̀ kó sí àwọn ìlú mo fi títóbi rẹ̀ àti ìdí ọ̀kan ṣoṣo rẹ̀ mo fi bẹ́ẹ̀ ọlọ́run kẹ́ ọgbà àtàlẹ́ àti ìgbẹ́ tí gbọ́ mi dáa dáàánú rẹ̀ kò wá ọlọ́run dáàánú rẹ̀ kò wá ọlọ́run tó wá ṣe tó àwọn ẹbí wá ṣe káwọn ọmọ wá ṣe káwọn ìyàwó wá ṣe lọ́rùn ọ̀pọ̀ ẹ̀sìn lọ́dà ọ̀pọ̀ láyé wọn máa ń jà ní àlọ́ ọlọ́run orílẹ̀ pọ̀ ní ọ̀dọ́ nínú ẹni tí ó rí ìtọ́ pọ̀ jù nínú rẹ̀ wọ́n jà gbogbo ilẹ̀ tí lẹ́fẹ̀ ẹ̀kẹ́ ọ̀rọ̀ sí ọjọ́ àwọn ẹ̀kọ́ máa ń sọ ìfúnpáyà wa ìfọ̀kàbalẹ̀ lọ́dẹ kọ́ aláàrọ̀ bá sọ àánú rẹ̀ ló já gbà fún ọ àwọn ọmọdé àwọn ẹ̀kọ́ إنك ولي ذلك والقادر لا حول ولا قوة إلا بالله لئلا

ẹ̀dá ẹ má jẹ́ kí kankan dẹ́nu bá wa ẹ má jẹ́ kẹ́ni kankan dẹ́nu bá wa lókun ìgbà tó bá jẹ́ kó lọ́ bá ẹ bá bí ẹ. wọ́n gbá láyé mi ti yẹ lóò rí pé a ah, tí ìjọba ìfọwọ́ bọ́ mi lọ́wọ́ bá ìdílé wa dáa fún ọmọ wà láyé ó dáa fún ọjọ́ ọjọ́ lọ́wọ́ bá lọ dáwọ́ ẹnìkan tó fẹ́ halẹ̀ mọ́ tó fẹ́ búlì rẹ tó fẹ́ búgà rẹ nítorí kó lè bá àlọ́ rẹ tí tí ọba lọ́wọ́ àwọn tó fẹ́ jáwọ́ tàbí tó wò ó pé rárá èyí tẹ̀lé olórí ìlú kaba ẹ̀kọ́ wa ni tóbi náà ṣe fún ọ ní ṣe fún ọ gba pé kò lè tó ṣe fún ọ tẹ́lẹ̀. wọ́n ní bí sí ọba ọjọ́ ọgbọ́n torí ọlọ́run ó ṣiṣẹ́ bí ìtọ́jà jù bí wọ́n bá bó má jẹ́ wọ́n torí sọ́ọ̀lì kìfì jẹ́ ọmọ wà mọ̀ wọ́n tọ́lọ̀ ṣe pàtì ọlọ́ni jẹ́ àwọn alẹ́lẹ́ ti dábì lẹ́nu nígbà aláàbò wọn àtó bẹ́ẹ̀ nábàlá wọn ṣe yàn ká sí wọn àtó bẹ́ẹ̀ وأن الفضل بيد الله يؤتيه من يشاء ọwọ́ ọlọ́run àwa lọ́wọ́ ẹ̀ rárá ti ń dá ṣé mo rà á ìjà ìyẹn itu tó imam. wù ní máa tó bá ti lóhùn lebih banyak. sábà ń jẹ́ òní bàdé tó o bá nínú ẹ̀rọ ìtara rẹ̀ ọ̀nà yẹn lò tí torí pé ọlá pọ̀ ọgbà ọ̀fẹ́ tọ́ba gbogbo tí ilẹ̀ ayé ti wà kò ní kẹ̀kẹ́ fún ọ̀la. àwọn alèdè dáàbì tí wọ́n ń dánú àtàwọn míì jẹ́ ń àwọn aláàlá àpá àwọn ọlọ́pẹ̀ṣọ́ láàgbá àtàwọn tí wọ́n ń jẹ́ òwúrọ̀ láyé ń jẹ́ òwúrọ̀ lóṣooṣù gbádùn ọ̀sẹ̀ kẹ̀kẹ́ kájú sí. torí kí ń dé ọ láwọn sí lọ́wọ́ ẹ̀dá ọ̀gá ìjọba lọ́wọ́ ẹ̀dá lọ́wọ́ àwọn ilé ìlú ìṣẹ̀lẹ̀ ìlú kò sí. abẹ́ẹ̀mọ̀ ah ọmọ ẹ̀dín yẹn ah ìjọba àwọn wa ní ilé ìgbésẹ̀ báwọn ẹ̀ kìí ó ní kánú ìjọba ìjọba tó kọ̀ wá fi sọ́wọ́ ẹ̀ ọlọ́run ọba lórí gbogbo ọlọ́run ẹ̀ tó bá wù ní irú fún tí ẹ náà ń bọ̀ tó bá nígbà lọ́nu rẹ̀ wá wù. ọlọ́run yóò wá lọ́wọ́ wá ní ọlọ́run tó àwọn ọlọ́lá rẹ̀ gba ìlọ́run dáwà ní ọlọ́lá ọlá tábì bí ẹ̀sìn rẹ̀ ṣe ọlọ́run dáwà ọlá tí ò ní gbẹ ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run dáwà ọba dáwà ọlọ́run tó sọ àwọn kan lọ sọ fún wa kọ kẹ kò sí àánú kò sàánú bàbá kò sàánú ọmọ kò sàánú àwọn ọmọ náà ó ti gbé àwọn àánú ọmọ sì gbé àwọn àánú àlágbára àmàpá àlágbára àmàpá àjẹ sáfì àánú rẹ kẹ àánú ọdún ìdáka ara mi ìṣe ìlú ọdún àwọn ẹgbẹ́ mi àdúgbò mi àti ní ìfàyè mi. Jadi kan untuk sini, ini tidak ada yang harus dilakukan ìmọ̀ràn rẹ̀ ti parí lónìí. àwọn ọlámẹ́rin tẹ ní ìmọ̀ máa ṣe fún علم يزيل شك عنك ويكشف الحق في القلوب ويوصل العبد إلى المطلوب ويوصل العبد إلى lọ́wọ́ ọ̀jẹ̀ wáyé bẹ́ẹ̀ ló ti ìwé ní àlẹ́ ló àmọ́ àti ní àlẹ́. lógò púpọ̀ lógò díẹ̀ náà díẹ̀ náà là ọ̀gá ìmọ̀ ẹ̀sìn ìmọ̀lẹ̀ ọ̀jẹ̀ sí ibi tí a ní ìmọ̀lẹ̀ kò lẹ́yìn tó yẹ lẹ́rù sí ọlọ́run sí òye lọ́dún ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn àwọn ọmọ àwọn inú àǹfààní ìbẹ̀sùn wa lélẹ̀ ní máa ń láàyè níbi ìlú èyí ní máa jẹ̀rọ máa bójú kó máa ṣe bójú kó lọ́n ṣe ẹ̀sìn wọn à sì ní fi ẹ̀sìn gbọ́ nínú níbi wọn wà sọ ìgbàgbọ́ ti ní ó ní bẹ́ẹ̀ bá tó wọn. mo fẹ́ kí bàbá yìí máa ká yìí wà ní ìlú. ìyọ̀ ní kéwòn lọ́rọ̀ yìí lè fọ́ kéèké òkè ẹ̀sìn àlọ́ṣà ó lè lè lẹ́bàá tó ìmọ̀ ìmọ̀lẹ̀ nù ìmọ̀ gbà yẹn kalẹ̀ lọ́wọ́ àlùkádùn torí àdáná ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní fífẹ́ra ṣùgbọ́n àdébísọ́lá àdébísọ́lá wa ní wípé adùn yẹn lọ́wọ́ àbẹ̀rọ̀ kíkà náà ṣọ́fàtì náà bí ṣahawa tó o bá láti fẹ́ wọn náà bọ́ sáàrí àárí ẹ̀sìn ọ̀fẹ́ gbá agbára rẹ̀ ọ̀fẹ́ ìdíje náà ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀nlọ́lọ́lọ́ tó o bá ní ẹ̀sìn tó o bá yẹ yóò lọ kalẹ̀ gba àwọn ọlọ́ àwọn àdúgbò èyí tó o fi ṣe sí náà ọ̀fẹ́ yàgò tó o bá fẹ́ ọ̀gá tí o tó fẹ́ tí ọba tó ọ̀fẹ́ tí ọba tó ọ̀fẹ́ yóò fi pín mẹ́rin owó sì máa bó ti bá wọn owó ti bá wọn ló tẹ́lẹ̀ lọ́wọ́ wà lẹ́yìn ó ní mẹ́rin bàbá yìí kò mẹ́rin lọ́dà ó ní wàhálà tí ó ń wọ ẹnu. akọ̀rọ̀ mi ni ẹgbẹ́ òwúrọ̀ ẹni ọba sì lọ kọ́kàn rẹ̀ sì ṣe yóò ṣe fàyè òdòdó rẹ̀ onídọ́kùnrin tó ló fi òdodo hàn kódà báwọn èèyàn máa ń ya aláàánú ara wọn tó dòdò lọ́lọ́wọ́ fún ويصيب العبد إلى المطلوب ويصيب العبد إلى المطلوب gbogbo ara tí wọn bí ara ń tà wá Ọlọ́run sì fún wa ìmọ̀ ẹ̀sìn máa ń gbé yàrá ibi tẹ ọ yóò jẹ yàrá ibi tẹ ní àwọn ọmọ rẹ jálásì máa rọ̀ ọ̀gbẹ́ kọ́ máa rọ̀ ọ̀gbẹ́ wà lọ. ó di mélòó mẹ́lẹ̀ na ẹ̀yìn kára kébì rẹ̀ bàtà àlébìyẹ lè yọ àsìkò dáná tì. má ṣe ló ṣe ní báyìí àgbẹ̀ ó kù díẹ̀ ó kù díẹ̀ yọrọ àwẹ̀ kára àwẹ̀ kájú bá ṣe tàbí ṣe ìṣe ó kù díẹ̀ àlébìyẹ lè yọ.